tẹ́bà rẹ́rìn ẹ máa rẹ́rìn díẹ̀ ẹ máa sunkún kọ́ pọ̀ ẹ̀rín díẹ̀ ẹkún kọ́ pọ̀ nínú pé ẹ̀rín tá à ń rín ẹ̀rín díẹ̀ ni èyí tó pọ̀ jù nínú ẹ̀rín wa kò ní máa mọ̀ jáde nítorí pé ẹ mà wípé bí nǹkan tó lè dùn nínú ti ṣe pọ̀ nínú ìgbésí ayé wa. ntó banilẹ́rù ntó banilẹ́rù tó sì bani lọ́kàn jẹ́ ọ̀pọ̀ ju ti ń dunni lẹ́rù ti ń dunni nínú lọ. rípele ayé wa yìí oníkálukú ọmọ bá sì parí rẹ̀ sí Olúwa kó jẹ́ ká parí dáadáa àmọ́ bàbá kú omi sálìjánná là ń lọ àbíná kó Olúwa dákun sí wa lọ́mọ àlìjánná. wàláhì ẹni tó bá lárò jinlẹ̀ yóò mọ̀ pé kí la máa rẹ́rìn fún ga bàbá tiẹ̀ wá rí ní tó pani lẹ́rìn tá a bá rẹ́rìn tó yẹ kó wá dé pé ẹ̀rín wá yóò tún wá jindò kọjá sísọ yóò tún wá pápọ̀ jù débi pé wọ́n máa tọ́ka sí pé kí ni ń ṣẹlẹ̀ gan kí ni ń ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ sí ọtẹ́rìn fi tó báyìí. èèyàn ní nǹkan kan tó fi hàn lọ́kàn balẹ̀ wípé ọ̀la rẹ o ní dídá eré lòní jẹ́ ò ní nǹkan tó fi ọlọ́kàn balẹ̀ pé gbogbo kú rẹ o yọ wáyé lẹ́ni tó ṣe pé ó kú kúrò láyé ní mùsùlùmí gidi ò tí ní nǹkan kan tó fi ọlọ́kàn balẹ̀ wípé tó o bá kú ìbàjẹ́ ò ní ṣe àwọn ẹni tó fi sílẹ̀ àti tó fi sílẹ̀ ẹ̀rù ò sì ní bọ̀ ní nǹkan tó dojúkọ àlìjáná ló ń lọ tààràtà ò ní gbogbo nǹkan tó fi ní lọ́kàn balẹ̀ bẹ́ẹ̀ kí wọ́n á nì kí la fẹ́ máa rẹ́rìn fún tó jẹ náà la jẹ tá a yó táwọn á rẹ́rìn àríntàkáàkà ẹ̀rín la rín títí títí kékékékéké la tó fi rọ́ọ̀lù ètò kùnú oúnjẹ la gbá ń padànù kí ni nǹkan náà tó fẹ́ dùn mọ́ wa owó kan tán jẹ wá táwọn wò pé wọn ò ní san wọn padà wá san tẹ́nà la rẹ́rìn sísí títí títí tó fi dàbí ìgbà tá à ní làákàyèmù. agbọ́rọ̀ kan tó sì pé ó dùn mọ́ wa táǹtí ń retí ká gbọ́rú rẹ̀ ti pẹ́ tẹ́lẹ̀yìn náà tó láti mú wa jẹ́ pé iná láwa rẹ́rìn látàkìtì títí ìyàwó ẹ̀dùn ọ̀nù ọkọ ẹ̀dùn ọ̀nù ṣe náà láwa rẹ́rìn tí ọmọ tọ́ka sí pé bó làákà ìwà wà torí rẹ̀ rìn wá ẹ ká máa rìn máwọn àbá wọn lẹ́rìn ànábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam innama ó máa ń rẹ́rìn músẹ́ ni ṣùgbọ́n o àwọn àdéhìí kan wà tí wọ́n fi hàn wá nípa Ànábì sallallahu alaihi wasallam nígbà tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ ọrẹrìn títí <clears throat> àwọn eyín àwọn eyín <clears throat> ti kọ̀rọ̀ wọ́n sì fi hàn táwọn kọ̀rọ̀ rẹ̀ tí wọ́n fi hàn kọtako <clears throat> àdìsí tó àwọn adìwáyé o ẹ rántí pé gbogbo kálukú nǹkan tó bá rí tọ́mà oní ọmọ fún wa ròyìn ìyẹn àwọn sàhábà nàkà Àìṣà sọ pé ẹ̀yìn rí ànábì rí kó rin àárín tayọ àlà gbogbo ẹ̀rín rẹ̀ tí ó bá rin kò rẹ́rìn rí débi pé ẹran òkè ká ẹnu rẹ̀ ọ̀hàn gbogbo ẹ̀rín rẹ̀ ojú kárẹ́rìn músẹ́ lọ ntí Aisha rí lọ́sọ̀ yìí gẹ́gẹ́ bí alimami Bukhari àti Muslim ti gbé jáde àdìsí mi wá látọ̀dọ̀ sọ̀ábẹ́mi eléyìí tí sọ̀ábẹ́mi ti ṣàlàyé wípé ọ̀rọ̀ yín ń pa nábì lẹ́rìn débi wípé eyín rẹ̀ ti kọ̀rọ̀ hàn sẹ́mi kí náà rí lọ́sọ̀ọ́ gẹ́gẹ́ bó ti ṣe wá ní nínú hadith wípé Aisha radiyallahu anha àwọn ń sọ wípé Ànábì sallallahu alaihi wasallam àwọn ọ̀tọ̀ nídúró rí sàábẹ́sì sọ fún wa àwọn ń lọ pẹ̀lú Ànábì sallallahu alaihi wasallam títí àwọn fi débi táwọn báyìí báyìí máa dalẹ̀ wọn sí Ànábì sì dúró ń bẹ̀ ọ̀tọ̀ ọtakùnrin àwọn ntí Aisha rí ló ń sọ ntí sọhábẹ yìí náà rí iná ló ń náà sọ eléyìí tó túmọ̀ sí wípé ntí kálukú rí tọgbọ́ tọ́mà ni wọ́n ń bá wa sọ nípa Ànábì Muhammad sallallahu alayhi wa sallam eléyìí ò ṣe kárẹ́ẹ̀nì kárẹ́ẹ̀nì débi wípé ẹ̀rín wa yóò mọ̀ ń jáde kárẹ́rìn débi pa àyànú rẹ́rìn gbogbo ẹ̀ náà kìí ṣẹ̀ṣẹ̀ torí ká nàbì sallallahu alaihi wasallam ṣe bẹ́ẹ̀ náà rè ṣùgbọ́n ètò Àìṣà sọ òun kàn tọ́ka sí pé ìtọ́ pọ̀ jù nínú ẹ̀rín ànábì sallallahu alaihi wasallam ìrẹ́rìn ni bàbá sùn wọ àdìsí sọ́ábí tó ní ṣẹlẹ̀ anabi rẹ́rìn <clears throat> débi pé eyín kọ̀rọ̀ ẹnu rẹ̀ hàn ẹ̀rí pé àdìsí tó sọ bẹ́ẹ̀ kọ́ pọ̀ ó túmọ̀ sí pé gbogbo ẹ̀rín anabi sallallahu alayhi wa sallam ó kéré kó tó mọ̀ ń jáde ẹ̀rín rẹ̀ kò sábà jẹ́ ẹ̀rín kéèké ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rín rẹ̀ ń kọ́ ẹ̀rín músẹ́ ni lẹ́yìn lẹ́yìn. wọ́n fẹ́ ṣàlàyé fún wa nípa bó ti ṣe jẹ́ níta fẹ́ pé ká ṣe peter máa ń lọ ṣe sọlẹ àbá ń lọ ibi tí wọ́n ti ń kọ́yàn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn àti ntọjọ méjèèjì nínú àwọn ẹsẹ ìjọsìn ká máa lọ tọ̀wọ̀tọ̀wọ̀ tàpọ́nlé tàpọ́nlé ìyẹn ni pé sọlá ti lọ ń bọ̀ mọ́ sáré sọláàtì ló ń bọ̀ má rìn àrìn fẹsẹ̀ kọ má sáré àsásubú má rìn àrìn fẹsẹ̀ kọ nítorí pé wọ́n lọ sẹ̀sì ni ẹni tí ń lọ sẹ̀sì ó bùkátà kọ sáré ọba dé ọba kẹrọkà kan ó ti fẹ́ bọ́ ọmọ lọ́wọ́ ó gbọ́dọ̀ sáré nítorí ọba bá sí pẹ̀lú ìmáàmù. ìjọba bọ́mọ lọ́wọ́ dèdè kó pé lẹ́yìn ìgbà tí ìmáàmù bá sálámà kọjọ́pọ̀ ọ̀mọ̀túnmá ẹ̀sìn tó ọlọ́run lọ ṣe nígbà tó bá péré lọ sáwọ mọ́ṣáláṣí ìmáàmù ó ti ka kí ó débi tí ó ti rùkú rẹ̀ ó ti wá rápẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ibi tó ti ń sínú mọ́ṣáláṣí tó ti fẹ́ tò wọ́n ń sáré bọ̀ wọ́n ń sáré bọ̀ pé kí rákà yẹn kọ́ mọ́ bàá bọ́ mọ́ ọ lọ́wọ́ ó dájú pé tó o bá mọ̀ tó ma ẹ̀sìn tó ń lọ ṣe ta la fẹ́ ṣe fún iwájú rẹ̀ má la fẹ́ dúró yìí ó dájú pé ò ní sáré nítorí pé gbogbo ẹni tó bá ti lè sáré wá báwọn kò ní fọkàn balẹ̀ ṣẹ̀sìn kò ní fọkàn balẹ̀ ṣẹ̀sìn ẹni pé wọn máa mí pọkànpọkàn ni ìgbà wo ni mímí pọkànpọkàn ó tó kó mbẹ ó lè jẹ pé wọn ti fẹ́ parí rákà kejì ó ní fọkàn sẹsìn ara rẹ̀ ò ní balẹ̀ nídìí ẹ̀sìn tó sọ pò ń torí ẹ̀ ni ló ṣe jẹ́ pé má sáré wọ mọ́ṣáláṣí má sáré wọ sọ́lẹ̀ tọwọ́tọwọ́ tàpọ́nlé tàpọ́nlé ó náà ní kó wá kọ́ darapọ̀ máwọn èèyàn ìmọ̀ ni wọ́n ń kọ́ ìwọ́n fẹ́ gbọ́n tí wọ́n sọ láti pìlẹ̀ títí dópin kí ló dé tó pẹ́ kó tó dé wọ́n ń bọ̀ wọ́n ń sáré wọ́n ń sáré bọ̀ ó bùkátà kọ́ sáré ntí ìbá ti dúró de ni àlọ́ dúró de ni nígbà tí wọ́n fẹ́ kọ́ mà tó sì fẹ́ kí nǹkan kan bọ́ ọmọ ọlọ́wọ́ nínú màtá fẹ́ kọ́ yẹn ò ní jẹ́ kí olùmọ̀tí ọkọ wa nímọ̀ kó dé ṣáájú rẹ à ń bọ̀sibọ́sí yọ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nípa àmọ̀ kí wò tó dé wọ́n á ní jẹ́ kó ti dé ó ti ń bọ́rọ̀ rẹ lọ lọ́mọ á sáré bọ̀ òbúkátà kọ̀ sáré olùwà ni waman yu'azzim sha'a'ira Allahi fa innaha min taqwal qulub ẹni tí bá ń ṣe àgbéga. àwọn nǹkan tí ó jẹ́ àmì tó ń tọ́ka sẹ́sìn Allah eléyìí ń jẹ́ àpẹẹrẹ fún pé ìbẹ̀rù Allah bẹ lọ́kàn rẹ̀ ọ̀sọ̀lẹ́ nínú àwọn àmì tí ń tọ́ka sí ẹ̀sìn Allah tí wọ́n bá ń ṣe àpọ́nlé tètè dé tẹ́pọ̀ ti dé kó tó di ní gbogbo ìgbà lọ́jọ́kọ́jọ́ a fi máa sàmì pé ìbẹ̀rù Ọlọ́hun bẹ lọ́kàn rẹ̀ àmọ́ òní déńjọ́ kan láyé wọ́n ti dán ọmọ àfi kọ́ ọpẹ́ dé ọpẹ́ dé náà ní sáá o sì dérí ńjọ́ kan kọ́ wà ń sáfọ́ alákọ̀ọ́kọ́ gbogbo ìgbà sáfù tẹ̀yìn náà ní sáá. àpẹẹrẹ ni pé kò síbẹ̀rù Allahu lọ́kàn rẹ ọ̀kẹ́sìn kún kankan ọkàn tanra rẹ dànù ni ẹ máa kíyèsí nítorí pé nǹkan kan máa tìyàn yóò máa tìyàn lọ sídìí ṣe dáadáa nǹkan kan sì máa ti ẹlòmíì lọ sídìí má ṣe dáadáa so ntí ń tìyàn lọ sídìí ṣe dáadáa níbẹ̀ pẹ̀lú ẹ tó fi tètè òní ń bẹ pẹ̀lú ẹ tó fi jẹ́ pé wájúwájú inú wa máa rí ọmọ síláàsì òní ń bẹ pẹ̀lú ẹ tó fi ṣírò ìpè tí ń lọ bí ọdún báyìí ní ìsìn tó ṣe yí pé ó ti dé mọ́sálásí kó tó di pọ́n sèkọ́ ọmọ kò sí ijó tí wọ́n sèkọ́ ọmọ bọ́ níbi àlùwàlá rí ó ti wà nù mọ́sálásí ni nínú àpẹẹrẹ pé bẹ̀rù ọlọ́run bẹ pẹ̀lú ẹ̀ wọ́n náà wo máàkì tí wọ́n mú báyìí máàkì burúkú ló mú èèwà mọ́ṣáláṣí gan lọpọlọpọ, níjọ́ tó bá sì lọ wá ọ̀pẹ́ dé náà ni irú àlìjáná wo ni na-aburu tí èsì pọ̀ ń sánà aburú fúnra rẹ lẹ́ni tí bá ti ń ṣe àpọ́nlé àwọn nǹkan tó jẹ́ àmì àpẹẹrẹ ni pé ìbẹ̀rù àwọn ọmọ kan máa ń sáré síbẹ̀ wọn kì í gbẹ̀yìn wọn máa tètè dé wọn kì í pẹ́ àmì pé ìbẹ̀rù Ọlọ́run bẹ lọ́kàn wọn àwọn kan àní rí wọn bẹ̀ wọn kákùn kankan wọn kàn máa wò pé àwọn tí ń lọ ọbẹ̀ gan wọn ń bara wọn lásìkò jẹ́ ni kàkà káwọn lọ jókòó níbi tó bá ti ń ṣèdánilẹ́kọ̀ọ́ ń káwọn kúkú máa tayò káwọn máa ta lúdò. أعوذ بالله من الشيطان الرجيم. قوم wọn máa wo bọ́ọ̀lù a'udhu billahi minash shaitani rajim àmì kò sí bẹ̀rù Allah lọ́kàn rẹ ni ìbẹ̀rù Allah bá wà lọ́kàn rẹ ọmọ wa lo àsìkò tí wọ́n bi ọ́ léèrè nípa kí ló fi ṣe níbi àti dẹ́ṣẹ̀ níbi àti ṣèrànù níbi àti ṣèrégbè ò ní lo àsìkò tiẹ̀ fún nǹkan tó wúlò nǹkan tó dáa. tí ó sọ dẹni tó da láyé tí ó sì sábàbí kọ rẹsàn tó da lọ́la kìyàm ibi tí ti ń kọ́ mà tàbá ti rẹ́ni tí ń karú eléyìí kún ni lórí pé ìbẹ̀rù Allah ọ̀nbẹ rẹ̀ ó tètè dé fi ó dé ìmáàmù fi ka ó wá nínú ẹgbàá oni man fatathu al-fatiha faqad fatahu khayrun kathir gbogbo ẹni tí fatiha bá ti bọ́ ma lọ́wọ́ orí ńlá bọ́ ma lọ́wọ́ al-imam malik ló gbé jáde nínú al-muwatta abu hurayra oni gbogbo ẹni tí fatiha bá ti bọ́ ma lọ́wọ́ orí ńlá bọ́ ma lọ́wọ́ Olúwa má jẹ́ kó orí ọbọ́ ma wa lọ́wọ́ eléyìí túmọ̀ sí wípé a gbọ́dọ̀ kíyèsí ká kíyèsára nínú àdìsí kan anabi sallallahu alayhi wa sallam wọn ní ẹnikẹ́ni man fatathu salatul asr fakaannama wutira fi ahlihi wa malihi ẹnikẹ́ni tí salatul asr bá bọ́ ma lọ́wọ́ yóò dàbí ìgbà tí ìjàmbá ṣe lára ìyàwó àti dúkìá rẹ̀ nǹkan ṣe ìyàwó ẹ̀ nǹkan ṣe dúkìá ẹ̀ hmm, kí ẹ máa ṣe kí kò ṣe salatul asr. ó alọ alọ́bọ́mọ lọ́njàmá torí ẹ̀ ní Umar radiyallahu anhu wọ́n parí sọ̀láàtì lọ́jọ́ kan sọ̀láàtì làásù wọ́n á jáde nínú á rí táwọn kan ń bọ̀ náà asùrì yìí tún bọ́ náà yẹnni òfò lọ o wọn ọba jàmà so eléyìí túmọ̀ sí wípé ẹni tí ẹ bá ti tó fọwọ́ jábútẹ́ mẹ́sìn tí ó kẹ̀sìn kún kankan ìgbà tó òun ní ọwà yóò máa sọ pé kò sígbà tó ń ṣe tí òun lọ́dọ̀ rẹ nígbà tó ọ̀dá nǹkan máa ń pa àmì Allah fasbir sabran jamila gbogbo àyà sọ́búrù sọ́búrù lọ́ba bẹ̀rẹ̀ sí ní kà fún imam pé kó lè bá a sùúrù ẹ sùúrù imam ẹ má gbórí òkè láti rúkú ẹ jẹ́ ń báraka yó ìtumọ̀ rẹ̀ nù gbogbo ètò ìsìn kò é sara rẹ̀ ìwọ imam ṣàkíyèsí páwọn tó wà lẹ́yìn rẹ̀ wọ́n ní ẹ̀tọ́ kan tó gbọ́dọ̀ fi dùn wọn òun náà ni pé iye bó o ṣe máa pẹ́ ní rúkú rẹ iná nìkan pẹ́ o má ti torí ẹnìkan tó ṣe pé òun pẹ́ dé kọ́ wa pẹ́ ju bó ti ṣe máa pẹ́ lọ lórúkọ pọ̀ fẹ́ fún láǹfààní kó lè báraka àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríyà ọ̀rọ̀ oríṣìí méjì ló lọ́dọ̀ wọn ṣé kí lè má mọ̀ dúró fẹ́ni tó kó lè bá báraka àbí kó má dúró fún un kó ṣọ́ ìwà àwọn ẹni tó ti wà pẹ̀lú ẹ̀ òun ló yẹ kó fún lọ́lá lórí kó fún ẹni tí ó pẹ́ dé láǹfààní kó rárá dàpọ̀ mẹ́jọ̀má kó fún àwọn ẹni tó wà lẹ́yìn rẹ̀ ní ìwà wọn òun ló yẹ kó tì fífún apẹ́ dé láǹfààní pé báràkà ni kí ló dé ah, tó náà bá fẹ́ báràkà tó sì fẹ́ bá sọ láti láti bẹ̀rẹ̀ tálẹ́ńtò mú lọ́wọ́ ṣé bá a rí bá ń ṣe máa ṣe haranharan lórí nǹkan ilé ayé tí wọn ò ní fẹ́ pẹ́ sí i tó ṣe pé wọ́n máa sáré pé wọ́n gbọ́dọ̀ débẹ̀ ṣáájú àwọn níjẹ́ ìbá ti dúró de ni àlọ́ dúró de ni àtẹ́nìtì lọ́rùn ni bíi tẹ̀sìn kọ́ ẹ̀sìn wọn ò ní kakún kankan wọn á jẹ́ pé wọ́n máa pẹ́ kó tó dé àwọn ẹrú Allah táwọn ti dé ti pẹ́ àwọn apẹ́ kọjá sísọ àmúran asẹ́mú ẹnìkan ẹnìkan ṣubú àtàkìtì adákú ìwọ̀n bá bó ṣe máa pẹ́ rẹ náà lọ pẹ́ ó ń bá máa pọ́n fẹ́ bá sọ láti yóò tètè wá torí de eléyìí ẹnikẹ́ni tó bá ka ẹ̀sìn kún inú bí tí ṣe máa tètè wá náà lẹ́tì dààmú ẹni tí ó sì kẹ̀sìn kún inú bí ètí ṣe tètè wá náà lẹ́tì dààmú ẹni tẹ́ fẹ́ rí àmì pé ìbẹ̀rù Ọlọ́run bẹ lọ́kàn rẹ̀ ẹ̀yin àwo bí ó ti ṣe mójútó ẹ̀sìn sí bó ṣe múra sí sí. ẹni tẹ́ fẹ́ mọ̀ pé kò sí ìbẹ̀rù Allah lọ́kàn ẹ wo bí ṣe máa ṣẹ̀sìn ẹ wo gba tí mo tan ara rẹ̀ dànù kí ló ń lọ mú lé gan náà kí ló ń sì mú lé gan tó fi tètè dé kí ló ń mú bí iṣẹ́ fi wá mọ́ṣáláṣí ó pé ọ̀fẹ́ kórin sẹ́hùn sínú sàárì ìjọ tó bá kú iṣẹ́ tí òjò lè sídìí tí òjò lè tó ṣe mú débi ó yẹ kó jẹ́ pé ó ṣe wọ sàárè electrician ẹ̀mọ́ gbàgbé plier truck driver, ẹ̀ kó wọ sàárè kẹ́ ẹ̀ fi máa bá ṣẹ́ lọ ẹ̀yin bricklayer ẹ̀yin náà ẹ̀mọ́ gbàgbé ọ̀bẹ ìrẹ́lé púlọ́ọ̀mù ẹ̀mọ́ gbàgbé láti mú lọ àti ṣọ́fẹ̀ ẹ̀yin káfíńtà náà á mọ yín àtàwọn èso àti ìyọ̀só báà àtàyùn ẹran tí kò wọn bá yín kó sí sàárè iṣẹ́ ayé lásán tí ọjà máa ń kankan iṣẹ́ tí wọ́n ti ṣe kó tó di kó wọ́n bí bàbá wa iṣẹ́ tí wọ́n máa ṣe lẹ́yìn ìgbà táwọn ọba sí ma níta ní gbé lọ síbi kankan ó sì lè wá gba níta ń gbé lọ lọ́wọ́ wa táwa lọ táwa dẹnu lẹbi go tàdá kí wọ́n lọ fẹ́ fi ṣàwáwí actually actually kí ni àwọn sẹ́tà ń ṣe náà ní ọjà arójú òní ọjà aráyè ẹ padà lọ máa ṣiṣẹ́ yín ẹ padà lọ máa mójútó sẹ́yìn ó tètè débi tí wọ́n ti ń ṣẹ̀sìn ó sì ń fẹ́ kó lu àwọn máa ṣe gbogbo ń tọ́ ń fẹ́ fún ọ ọ̀kẹ́sìn kún kankan ó sì ń fẹ́ pé tó o bá ti ṣàdúrà kó máa gbà ẹ̀sìn tó kà kún kankan ó sì fẹ́ tàtàrà rẹ̀ sóríire nígbà wọn níta ni mùsùlùmí wọn náwó nasẹ̀ méjèèjì sókè. Okay níwọ̀n tó kẹsìn kún kankan ẹ̀sìn tí ò mú mú láyà rẹ tó kà kún kankan lọ́dájú pé tó wá pé àbòsí lẹ̀sìn bá bá dé ni gbogbo orú àwọn èèyàn tí ò kẹsìn kún bíi tiẹ̀ náà bá rọ́nà lọ ṣùgbọ́n àbòsí kọ́ lẹ̀sìn bá dé àbòsí kọ́ lọ́ba dé ìṣedọ́gba lọ́ba dé torí ọwọ́ anú ẹ̀gbà wọ̀rọ̀ látọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu anna rasulallah sami'tu rasulallah sallallahu alayhi wa sallam yaqul ó ní mo gbọ́ tí ìránṣẹ́ Allah sallallahu alayhi wa sallam ti ń sọ pé idha uqimatis salah tí wọ́n ti lè gbé sọ̀láàtì dúró tí wọ́n sì qama fala ta'tuha tas'awn ẹ gbọ́dọ̀ wá sí sọ̀láàtì lẹ́ni tí ń sáré o ẹ ò gbọ́dọ̀ wá sí sọ̀láàtì lẹ́ni tí ń sáré lọ́ngbọ̀n o látẹnu anabi sallallahu alayhi wa sallam ẹ torí kí sọlá ti àjò kọ́ máa bọ́ ọmọ lọ́ọ̀ni bọ́ba bọ́kọ́bọ́ ọ gbọ́dọ̀ sáré ẹ ò gbọ́dọ̀ wá sí sọlá lẹ́ni tí ń sáré tó ha tamshun níṣẹ́ ni kẹ́ ẹ wá sí sọlá lẹ́ni tí ń rìn ẹ gbọ́dọ̀ sáré ọwọ́ á kúrò láti ibi tó ti sàlùwàlá nítorí kí rákà ọmọ bá lọ́wọ́ ọwọ́ ń sáré bọ̀ káàkáàkáà ọkọ̀ sí ó ṣubú lọ́ba kú. ṣé o ṣera rẹ̀ ń dáadáa nù ìwọ gan kọ́tì ẹ̀ ló kú ibi tó ti ń sáré kọlu ẹni ẹlẹni ò ń ṣubú ọba bẹ́ẹ̀ kú kí lọ́ọ́ máa rò lẹ́jọ́ ìwọ gan alára ó ṣubú òkú àmọ́ ó ṣeṣe ó ṣeṣe yánnayànna ló ti sáré kàn ń wa alaykumus sakina kẹsì jẹni tó farabalẹ̀ ẹ fi ara balẹ̀ òbúkátà kọ sáré ẹ fi ara balẹ̀ fama adraktum fasallu ntẹ bá bá lẹ́yìn imam ẹ ṣe ntẹ bá bá ẹ ṣe ló fi hàn wá gbogbo bá bá imam á darapọ̀ mọ́ imam ti gbórí sókè àwa náà á darapọ̀ ma ń bẹ̀. abakó imamu wa ti lọ forí kalẹ̀ àwa náà lọ forí kalẹ̀ lẹ́ẹ̀kan náà. abakó ìmáàmù wa orí ìjókòó lọ́wọ́ á jókòó pẹ̀lú ẹ̀ kí sì pa dùn ó wípé yọ wá bá wa ńgbọ̀ bá tún dìde lásẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ sọ́lá má o. ìforí kalẹ̀ tó wà ìdúró tí wàá bá ti dún Allahu Akbar ọlọ́ba ní forí kalẹ̀ nù. fama adraktum fasallu nítorí náà ntẹ bá bá ẹsẹ ntẹ bá bá nu sọlẹ ẹsẹ wama fatakum fa atimmu eléyìí tó sì bọ́ ọmọ yín lọ́wọ́ ẹ pé rìwáyà kan sọ pé wama fatakum faqdu ntọ́ bá bọ́ ọmọ yín lọ́wọ́ ẹ san pé àti san kí ni àtọ̀tọ̀ àlànà ntọ́ mm-hmm. bá bọ́ ma yín lọ́wọ́ ẹ pé rìwáyà kan ní ntọ́ bá bọ́ ma yín lọ́wọ́ ẹ san kí ni àtọ̀tọ̀ àlànà náà. àwọn ìdí ẹ̀jẹ̀ ọkọ̀ ṣe ní síwájú sí pípé yẹn wà ní ẹ̀kọ́ sísan ni pé ìdíyàn ìdíyàn bá gbẹgbẹ ni yóò san padà gẹ́gẹ́ bó ṣe wà nínú. Efe egba gba ẹ gba ntẹ bá bá pẹ̀lú ìmáàmù ẹ ṣe ntọ́bọ́mọ yín lọ́wọ́ ẹ pé ntọ́bọ́mọ yín lọ́wọ́ ẹ san kí ni túmọ̀ ẹ pé àti ẹ san. Naam. Ká pé bá ní

ntọ́bọ́mọ yín lọ́wọ́ ẹ pé tàbí ntọ́bọ́mọ yín lọ́wọ́ ẹ san padà kí ni ìyàtọ̀ ẹ pé àti ẹ san padà ẹ bá ní dá sí. lásán padà pé ẹgbà náà lẹnìkan ti ẹ dá ẹ dasi kọ bá àjọdò lẹsọ ẹsà dasi mm-hmm. wọn bá ní ká san ẹ gbà. ntọ́ba bọ́mọ yín lọ́wọ́ ẹ pé tàbí ntọ́ba bọ́mọ yín lọ́wọ́ ẹ san padà. tẹ̀lé nǹkan mẹ́rin. ẹ sì máa fojú di kíó ẹ wọn sọ pé kí ni kí ni kí wọn ti ń kọ́ ń bẹ̀ náà ń ti ń kọ́ ń là ń béèrè lálẹ́ Allahu kì í sọ̀rọ̀ kan náà kì í sọ̀rọ̀ kan náà amẹ́sọ̀ yàtọ̀ tó wà láàrin wọn i. Sa'id ntẹ́ ẹ̀ bá ẹ pé ntẹ́ ẹ̀ bá ẹ san padà. àmàlíre bó ṣe rọ̀ tó yìí aleykum salaam. Ìwà òun egba egba ẹgbà ta kọkọ gba tẹ̀kejì ẹ bá a <laughs> salaam naam. Ife yẹn, ìyẹn máa kà láti fi dé ibi tó ti bẹ̀rẹ̀. irú tí wọ́n bá bọ̀ èèyàn máa wá pè láti. ẹ gbà ẹ gbà kò lè tó bá. ntẹ bàbá ẹ pè ẹ yorùbá yẹn ntẹ bàbá ẹ pè tọ́ba ní kó o nǹkan mhm. ó túmọ̀ sí pé rárá ọ̀rọ̀ gbèsè kọ́hún ntẹ́ bàbá ẹ pé aleykum salaam. alẹ́ gbà ẹ ní láti rí dájú pọ̀rọ̀ tuntun lẹ́sọ̀ọ́ ní torí gbogbo nǹkan tí sọ náà lẹ́ tuntun sọ. So tọ́ba kí wọ́n máa gbà àwọn àkókò níjà pẹ̀lú wọn táàfi sọ pé àwọn ọ̀gbà ìwọ lọ gbà ọ sọ̀rọ̀ tuntun yàtọ̀ sí ìtàn ti sọ. ìgbà tó ń sọ pé kẹ́ ẹ pé ó túmọ̀ sí wípé ẹ ti ṣe tàkọ́kọ́ ẹ pé ìyókù tó yé ẹ pé ó túmọ̀ sí pé o ti ṣe tàkọ́kọ́ ẹ pé ìyókù. tó lábẹ́ rìwáyà ó túmọ̀ sí pé tí wọ́n bá pẹ̀lú imam ńlá kọ́kọ́ sọ láti rẹ̀ ní ìsìtọ́ pé ó túmọ̀ sí wípé ó wò pé méjì mo bá méjì tó kù oníraka kẹta àtẹkẹrin tèmi torí pò ń pè ní ajẹ́pẹ́ ńtọ́ bá ní àkọ́kọ́ tiẹ̀ òun pé àmọ́ sàn án. ntẹ́ ẹ̀ bá ẹ san ẹ gbèsè rẹ̀ ìyẹn ni pé àwọn arákà tó ọba òun àwọn làkọ́kọ́ àtẹ̀kejì tiẹ̀ tó ọba o ti wá ṣẹ̀kẹta àtẹ̀kẹrin ṣáájú rẹ̀ ọ̀rọ̀ pé yé wa ìtumọ̀ pọ̀ ń san gbèsè nu tó bá ní pé ajẹ́pẹ́ ní tí bá làkọ́kọ́ sọ láti mu tó ní san ajẹ́pẹ́ ní tí bá ìgbẹ̀yìn sọ láti mi ni tàkọ́kọ́ ní wàá san padà wọn rò pé wa yorùbá ọ̀rọ̀ ọ̀rùn tayọ gbogbo bíi tẹ̀yìn lọ pé ajẹ́ pé mo ti ṣe tàkọ́kọ́ san gbèsè ajẹ́ pé tàkọ́kọ́ ló ṣe kí ni lọ́bọ̀ ọmọ mi lọ́wọ́ ajẹ́bà wọn. tọ́ anábìwọ̀ Muhammad sallallahu alayhi wa sallam wọ́n fi ẹ̀kọ́ ńlá kọ́ wa nù àdéhìí wípé ẹni tí ń lọ ṣe sọ̀lẹ́ kọ́mọ̀ pé òun fẹ́ lọ bá Allahu sọ̀rọ̀ jẹ́jẹ́ ẹni tí ń lọ bá Allahu sọ̀rọ̀ jẹ́jẹ́ ó ṣeé ṣe kọ́ ọba kí wọ́n ti bẹ̀rẹ̀ sọ́láàtì kí ìwọ́n tó wọlé má sáré o eré pẹ̀lú mọ́ ń lọ bẹ́lẹ́dà mi sọ̀rọ̀ jẹ́jẹ́ kọjọra wọn ẹ yẹ wọlé tàpọ́nlé tàpọ́nlé ó yẹ kó darapọ̀ àwọn mùsùlùmí tọ̀wọ̀tọ̀wọ̀ torí pé ó bá ẹlẹ́dàá rẹ̀ sọ̀rọ̀ jẹ́jẹ́ torí àwọn sọ pé kẹrin ìrìn náà tí wọ́n ní kẹrin kìí ṣe àrìnfẹsẹ̀kọ o kìí ṣe àrìnfẹsẹ̀kọ nítorí pé tọ́m bá ń gbé ẹsẹ̀ kan dípò ẹsẹ̀ mẹ́ta tó máa gbé tọ́m bá ń rìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ kí ló ti dà ó ti di àrìnfẹsẹ̀kọ àbúrò eré. so àrìnfẹsẹ̀kọ àbúrò eré òun òun náà kọ́ ni wọ́n tún fẹ́ yẹ́bù ṣe máa ń rìn tọwọ́tọwọ́ rẹ kò wá túmọ̀ sí pé kó túmọ̀ fàkùnùnú ipá nàbí ní ká rìn ni bó máa ń rìn lọ́jọ́ lásán tí èsì pọ́ mọ fàkùnùn lọ́nà tí ó sì jẹ́ pé òun rìn bẹ́ẹ̀ lọ́ọ́ máa rìn bọ̀. wa alaikumus sakina ẹ máa bọ̀ pẹ̀lú àpọ́nlé pẹ̀lú farabalẹ̀ ìfarabalẹ̀ pàtàkì jàmá ìfarabalẹ̀ pẹ̀lú pé mo fẹ́ lọ bá ẹlẹ́dàá mi sọ̀rọ̀ jẹ́jẹ́ àwọn ni wọ́n jọ rìn torí ẹ̀ńjọ́ kan wọ́n ń ṣe sọ̀láàtì lọ anabi sallallahu alayhi wa sallam ti wá rúkọ ẹnìkan wá sáré ó sáré wọ sáfù kò tí ẹ sáré wọ sáfù ó sáré wọ sọlẹ́à. sáfù ọwọ àwọn ajú wọ́n ti wá wọ mọ́ṣáláṣí lágbẹyìn kò tí ì wọnú tó ti rò eré lọ́sà wọlé ẹni náà ń pè ní sọ̀hábí abubakra ó sí abubakar o gbàtà wọn sọlẹ anabi sallallahu alaihi abẹrẹ kíta lẹni tó sáré wọ sọlẹ iwájú tòṣàbí yìí bá ní èmi ni anabi sallallahu alaihi wasallam ni zadakallahu hirsan wala ta'ud Allah ṣàlékún àti máa gbìyànjú láti ṣẹ̀sìn fún ọ àmọ́ gbọ́dọ̀ tún ṣe bẹ́ẹ̀ mọ́ o gbọ́dọ̀ tún ṣe bẹ́ẹ̀ mọ́ torí pé tó bá sáré wọ sọ́lá ó rí i pé mímí pọ́kànpọ́kàn lómi ọkàn rẹ̀ ò ní tètè síndìí sọ́lá tì ẹni tó sì tún sáré wọ sọ̀lá ó súnmọ́ kọjá pé kò ní ní sọ̀lá tù ẹ̀yẹ kíyèsí mo bá ìmáàmù ní rúkọ eré mọ́ wá ń sábọ̀ Allahu Akbar tó mọ wí èwo ni ẹ̀yẹ pé Allahu mélòó wí méjì ti bẹ̀rẹ̀ ti rúkọ Allahu akbar rákàtà ní kọ́ mọ́ bọ̀ ó lè bọ̀ torí rẹ̀ Allahu akbar so ẹ rí i pé àwa bí pé Allahu akbar wo lẹ́sẹ̀ o ó ní ti dúró ni tó bá jẹ́ ti dúró ó ní sọ̀lá ṣùgbọ́n Allahu akbar ti bẹ̀rẹ̀ sọ̀lá tó jẹ́ ti dúró tí wọ́n ní ká wí ní rùkúrù àbẹ́bà rùkúrù. Naam. ẹ dáhùn wọn ní káwé rúkú wọn sì ní káwé ní ẹ̀bá rúkú ẹnìkan nínú òfin ṣẹ̀ríya wọ́n sọ fún yín pé nínú àwọn ọ̀ràn yẹn sọ̀rẹ́ oní takbiratul ihram àti dídúró wí ọ̀ràn yẹn míì túnú tó o bá ti dúró wí gbàgbé ẹ̀ o ti bẹ̀rẹ̀ sọ̀láàt torí ojú kòkòrò kírákọ̀ ọmọ bọ̀ mọ́ wọn lọ bó ṣe kọ́ bá lọ́ọ́ èwo ló ṣeun o ṣàlàyé fún wa ó súnmọ́ kéèyàn má bàa sọ láti lórí ẹ̀ farabalẹ̀ ìwọ́sá ti mọ̀ nǹka kọ́ ọmọ yìí tó bá kọ́ ọmọ yìí tó kù ẹni fẹ́ bá sọ láti láti bẹ̀rẹ̀ ó nígbà tó yẹ kó wá ẹni tí ó sì dààmú àríwí ṣe máa wá ó kìí sára nínú àdìsí kan tí Abu Dawud gbà wá anabi sọ pé idha ataytum wa nahnu sujudun fasjudu tẹ́ bá dé tẹ́ bá pa ti forí kanlẹ̀ ẹ̀yin náà forí kanlẹ̀ wala ta'udduhu shay'a ẹ má kàákùn kankan o ẹ tí ì bá kankan nù sọ láti o ìyẹn ni ká forí kanlẹ̀ bẹ́ẹ̀ ṣe bá wa ń forí kanlẹ̀ ẹ tí ì bá nǹkan nù sọ láti kí ni màá bá tá a fi sọ pé mo bára ká rukú' ẹni tó bá bá rúkú ó bá rákà kò bá rúkú ó bá rákà tọ níta bá bá ká sí gbogbo sọláàt ipò tó bá bá imam ni wọn náà ti bẹ̀rẹ̀ àti sọ pé dúró pé máa retí ìgbà tí imam bá gbórí òkè ni wọn tó bẹ̀rẹ̀ tó bá ké sọláàtì janaza là ń ṣe ńkọ́ sọláàtì sọláàtì tá à ń ṣe sókù lára Allahu Akbar mélòó ni mẹ́rin mo dé mo bá ìmáàmù ní Allahu Akbar tẹ́lẹ̀ kẹta anabi mhm. sallallahu alaihi wasallam ma adraktum fasallu wa ma fatakum fa atimu wa ma fatakum faqudu àdéhìí yín ń bẹ̀ wọn bó láṣẹ lò wà máa fa tẹkùnfà àti mú ntọ́ bọ́mọ yín lọ́wọ́ ẹ pé bó láṣẹ ṣe ń bí ajẹ́ pé ntí mo bá pẹ̀lú ìmáàmù ó ní Allahu akbar alákọ̀ọ́kọ́ tèmi amẹ́lẹ́kẹ̀ ló ní fún ìmáàmù ẹlẹ́kẹta níbi ẹlẹ́kẹta ọ̀hún láti pé ìmáàmù ó ṣe kínni yọ ṣàdúrà fún ìgbà tó sì ti jẹ́ pé Allahu Akbar alákọ̀ọ́kọ́ tèmi ni kí ni màá kà màá ka Fatiha tí màá bá ti sọ Allahu Akbar ẹlẹ́kẹrin tí ẹnu lẹ́yìn ẹlẹ́kẹrin ni ìmáàmù ọ̀sálámà kí lèmi ó ṣe ń ṣe as-salatu fa Nabi Muhammad sallallahu alayhi wa sallam ìmáàmù ti sálámà Allahu Akbar kẹlẹ́ onímọ̀ ánìsìn ẹlẹ́kẹta kí ni màá fi ṣe màá ṣàdúrà fọ́kù nítorí pé fama fatakum fa atimmu ẹlẹ́kẹta ló kù fẹ́mi àtẹlẹ́kẹrin tó bá ti ṣàdúrà fún òkú lẹ́lẹ́kẹta ẹlẹ́kẹrin allahu akbar asalaamu alaykum wa rahmatullah lórí faqdu ìǹtọ́bọ́mọ yín lọ́wọ́ ẹ san agbẹ́dídé tí mo déhùn ẹlẹ́kẹta tí ìmáàmù ń ṣàdúrà kí lèmi náà ṣe àdúrà ni màá ṣe. èmi náà máa ṣàdúrà bí ìmáàmù ṣe ń ṣàdúrà fòkù tó bá ti Allahu Akbar ẹlẹ́kẹrin wọn èwì nǹkan kan mẹ́ èmi náà ní èwì nǹkan kan mẹ́ tí màá bá ti wá sálámà ó kọ alákọ̀ọ́kọ́ ti bọ́ mọ́ mi lọ́wọ́ tí mò ń bùkátà láti ṣe kíni láti san gbèsè rẹ̀ ti Allahu Akbar nìsín kí màá ṣe Muhammad. sallallahu alayhi wa sallam àmì ìtọ́ dọ́gba jù ní fa àti mọ̀ kàpè yẹnni kébí ìmáàmù ṣe wà gbàtí wọn kọ́ de fati àlọ́kà tó wá sọ Allahu akbar ẹlẹ́kẹ̀jì ó sàṣọ láti fa nàbì sallallahu alayhi wa sallam Allahu akbar ti ẹlẹ́kẹta ó sàdùà ẹlẹ́kẹrin wà sálámà ìmáàmù òun bá délẹ̀ kẹrin ó sálámà ìwọ ní sálámà ó sàṣọ láti fa nàbì sallallahu alayhi ọmọ ẹlẹ́kẹta wa ó sàdùà fókù ẹlẹ́kẹrin wà sálámà tẹ́lẹ̀ ọ̀dọ́ wọ̀ wá o ká ṣe sọ̀láàtì ká bá a nínú jàmá ńtọ́ dáni ńtọ́ dáni nítorí pé sọ̀láàtì jàmá ọlọ́lá ju sọ̀láàtì tá a dá sí lọ pẹ̀lú àjùlọ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n rìwáyà kan pẹ̀lú àjùlọ mẹ́tàdínlọ́gbọ̀n. àmọ́ torí pé mo kàn fẹ́ sojú kòkòrò kí n bá sọ̀láàtì jàmá à. ń gbọ́dọ̀ sáré ń gbọ́dọ̀ sáré pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí pé mò ń lọ bá Allahu sọ̀rọ̀ jẹ́jẹ́ ni kò bùkátà kí n sáré a gbọ́dọ̀ kíyè sáàrin rẹ̀ tọ́ ẹ̀rí pé máa ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ láwọn mọ́ṣáláṣí tí màá bá ti rúkú báyìí ẹ̀rí táwọn kan wọ́ jàkadì lẹ́nu lẹ́kùn yẹ́n ó jẹ́ ó jẹ́ rọ́kà yọ bọ́mọ lọ yọ yà bọ́mọ lọ ni kò ní bẹ́ẹ̀ mímì lọ. lẹ́kọ́ ọmọ pariwo kò yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀. àjàjà tó máa ti dé rákà kejì ẹlòmíín wá ń jìnnàjìnnà tó bá ti rí i pé ìmáàmù yín ọ ń lọ rùkú subhanallah yóò máa sáré gidi tẹ́yìn kan mọ̀ pé yẹ́s àwọn eléyìí ń díje ẹran tí pa bi sọ̀rọ̀ báyìí ọlẹ gbọ́dọ̀ sáré ó ni rírìn ní kẹ́ máa rìn bọ̀ ẹ sì máa rìn bọ̀ pẹ̀lú farabalẹ̀ níta bá bá ẹ ṣe ntọ́ bá bọ́ ọmọ yín lọ́wọ́ ẹ pé eléyìí ó bùkátà pé ká sáré jàmá. nínú rìwáyà kan ti imam muslim anabi ní fa inna ahadakum nítorí pé dájúdájú ẹnìkan wá. idha kana ya'ammidu ila as-salati tó bá gbèrò pé òun lọ sí sọlá fahuwa fi sọlá ó ti wà nù sọlá ó ti wà nù sọlá kìí ṣe bí màánà tó bá débi tó ti ṣe sọlá tó bùkátà níyàwó fahuwa fi fahuwa fi salatin wọ́n ti máa sẹ́lẹ̀sán pípẹ́ tí ń ṣe sọlá màtó sípà níyàrá ẹni pọ́n lọ ṣe sọlá ó ti máa gba ládá kí ló fẹ́ sáré fún ó bùkátà láti sáré lẹ́yìn ìjọba. وعن عبد الله ابن عباس رضي الله عنهما أنه دفع مع النبي صلى الله عليه وسلم يوم عرفة ولو قالوا النبي صلى الله عليه وسلم ولو قبره kúrò ní àràfà pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam tó máa sì gbéra kúrò ní àràfà ń bọ̀ ni wọ́n lọ wọ́n lọ Muzdalifa fasami'a anabi sallallahu alayhi wa sallam wara'ahu zajran shadidan wa darban wa sawtan lil ibil anabi wa gbọ́ lẹ́yìn rẹ̀ ariwo tó ní agbára òun yẹn ń jágbe mọ́ra kún mi wọn kíkọ́ yára kó síra wa darban àti lúlù wa sawtan lil ibil wọ́n tún gbọ́ ọ̀rọ̀ àkúnmí jẹ́njàgbé mọ́tẹ́ ń lù ọ́n náà pariwo ànábì gbọ́ fa ashara bi sawtihi ànábì sallallahu alayhi wa sallam wọ́n á fi ọrẹ tí fi ń gbára àkúnmí rẹ̀ tó wà lọ́wọ́ rẹ̀ ó fi ṣàpẹẹrẹ fún wa. فأشار بصوته إليهم ó fi ọrẹ rẹ̀ tí máa fi gbára kúnmi rẹ̀ ṣàpèjúwe fún wa waqal ayyuhannas ẹ̀yin èèyàn aleikum bisakina ìfarabalẹ̀ dọ́wọ́ yín o níbo là ń lọ à ń lọ Muzdalifa èwo la ríwo èwo là ń jágbe mọ́ra kúnmi láriwo yìí ti wá pọ̀ jù ìwọ ni lólù kí ló múra kún mi máa pariwo ìfarabalẹ̀ dọwọ́ yín fa innal birra laysa bil iisa laysa bil iidaa nítorí pé dáadáa ṣíṣe ò sí lára kò sí pẹ̀lú ìkánjú dáadáa ṣíṣe kò sí pẹ̀lú yára kí yára ọ̀dọ̀ wọ̀nyí o ẹ má fẹ́ ṣe dáadáa ó ṣe dáadáa. òbùkátà yára kí yára torí ẹ anabi sallallahu alaihi wasallam ti hàn wá bí na bí gbogbo ti ń tó bá ti jẹ iṣẹ́ ìjọsìn wa pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọ́wọ́ wa kánjúkánjú kánjú tiwa lábẹ́ à ń ìkọjá ẹ ti pé àtọ̀dọ̀ àṣetọ́ni ló ti máa ń wá nínú ọ̀nkánjú àti ọ̀nfarabalẹ̀ tálẹ́ni tó súnmọ́ nínú àwọn méjèèjì kó sì ṣe oníkánjú ni nínú gbogbo ń dà máa ń ṣe láyé tí kánjú bá ti wà àṣìṣe ọ wà tó bá pọ́kọ̀ lọ́ bá ń wà tó máa ń kánjú àti jẹ́ni tó ṣe wípé ìjàmbá ṣe ó súnmọ́ lórí ẹni tí ń kánjú torí ẹni tí ń yára kí yára yàtọ̀ sẹ́ni tó fara balẹ̀ tó bá ké ìdánwò táwọn ọmọ máa ń ṣe nílé ẹ̀kọ́ ni téèyàn bá jẹ́ oníkanjú oníyàrá burúkú àti kábàámà rẹ̀ súnmọ́ ju tẹni tí ó ní farabalẹ̀ lọ yóò ti kánjú yóò ti sáré lọ gbéwèé fún wa nítorí sọ nínú ìwé ìdánwò ni pé rí wípé ó ìbéèrè márùn nínú ìbéèrè mẹ́jọ yìí wọ́n sì ṣàì dáhùn ìbéèrè alákọ̀ọ́kọ́ so òun kàn lọ dáhùn ìbéèrè mẹ́ta ó sì tún fi ta alákọ̀ọ́kọ́ lẹ̀ torí pé òun ti mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ olùkọ́ tí wọ́n bá ti fẹ́ sọ fákẹ́kọ̀ọ́ pé dáhùn àwọn kan mẹ́ta péré náà wọ́n máa wí ìkánjú òjò ka. ní tí wọ́n fẹ́ kó ṣe pẹ̀lú ìbéèrè eléyìí kò tún kíyèsí kí wọ́n ní alákọ̀ọ́kọ́ gbọ́dọ̀ dáhùn rẹ̀ ọmọ oníkanjú bánzá ọjáde kọ̀pẹ́ atẹ́gùn bá fẹ́ sí lórí tí ẹ̀jẹ̀ ń tuntun ìwé ìdánwò yìí wò ẹ̀rí yọ kọ̀kọ́ dákú kàlọ́ náà lórí ìdùọ̀ kí ló dé kíkẹ́ à ẹ máa kí mi pé ń gbádùn <laughs> kí ló dé ó nítorí pé n tó ṣẹlẹ̀ ni pé mi tiẹ̀ mọ̀ tó ṣe kí n farabalẹ̀ ka ìwé ìdánwò n farabalẹ̀ ìmọ̀ tí máa dà mí láàmú. bẹ́ẹ̀ ni gbogbo ètò àṣọ kò wúlò màbá ó ti bọ́ orí ṣé tó bá pè wọ́n náà nípa ọmọ kíyèsí ọmọ tí ń ṣèdánwò tọmọ kan lè ti jáde kó tún wá wọlé pé mo gbàgbé nǹkan kan àmọ́ gbàgbé nǹkan kan no matric number mo gbàgbé kò sí wàhálà sọ fún àwọ̀ ọ̀bọ̀ kan àmọ́ pọ́wọ́ rẹ ó tún tẹ̀ mọ́ gbàgbé ẹ̀ bẹ́ẹ̀ ni ìkájú ìmọ̀ bá ni o bẹ́ẹ̀ ni nínú ìkájú ẹnìkan sọ̀rọ̀ ó rò pé wọ́n ní ń bá wí ó ti wá jáde ohun tí wọ́n á ń tu O ń tutọ́ sókè ló ń fojú gbà ó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ó sọkọ̀ bá kún gbé ọ̀rọ̀ bó ṣe ń gbé ebú ló ń ṣépè ó tún gbé jáde nínú gbogbo ẹ̀rọ ayélujára wọn. nítorí pé ò farabalẹ̀ ọ̀rọ̀ tán sọ nǹkan ò yí ọ ló fi ń fèsì níjọ́ tọrọ ń bá ọ ọ wà bí kílẹ̀ ọ lanu kó gbé ọmọ nítorí pé ó ti hàn rárá ni ọ láti ìjọ́ tó lu wa ti ń dágọ̀ tí ẹ ìkánjú ni ìkánjú èèyàn ó di pé èèyàn èèyàn lọ ẹni tí lọ ohun tí wàá wọn á ní má bínú máa padà bọ̀ ṣé wọ́n máa padà arú rẹ̀ wọ́n kúkú padà arú rẹ̀ látàrí ìkánjú kò sí ń tọ́ da téèyàn ò lè bàjẹ́ kò sí ń tọ́ da téèyàn ò lè bàjẹ́ wọ́n yẹn fi ìkánjú rí rere ìkánjú máa ba ń tọ́ da jẹ́ ni ìkánjú èjẹ́ pàwọ́ èèyàn tẹ̀ ń tọ́ da àbámà ni máa kàn yín rẹ̀ torí ọ̀dọ̀ wọ̀ wà o laysal birru bilam bil bil bil ìyàwó dáadáa ṣíṣe a lè rí pẹ̀lú ìkanjú kíkanjú ìyára kíyára ọ̀dọ̀ wa wa jama ọ̀dọ̀ wa àwa gangan ni wọ́n bá wí àwa gangan ni wọ́n bá wí ẹ rí i pé látàrí ìkanjú gan ò ní jẹ́ sọláàtì nítorí ìtumọ̀ tó yẹ kí n ní fún sọ̀láàtì níní nǹkan máa kánjú pé mo fẹ́ tètè ṣe program kan àti ẹ̀ńṣe tí mo fẹ́ wò kò ní dáa fún program náà program wo lọ pàtàkì bí ètò olúwa ti bá mi program ó ní kí n ṣe sọ̀láàtì ìmọ̀ á ní program kan wà tí mo fẹ́ wò kí ló fẹ́ wò ń bẹ̀ ẹgbẹ̀rún ètò ti wò kí ló sọ kí ló sọ mo fẹ́ gbọ́ program kan ẹgbẹ̀rún ètò ti gbọ́ kí ló mú ọ ẹni tí ó wù tí ó kù tí ó ṣẹ́kù fún ọ ọwọ́ adìyí pé látàrí ọ ọmọ sí lọnà tí òfin ní gbà látàrí ìkánjú ọmọ ah, tí mọ̀lẹ́ka rí nǹkan kankan bí ó sì rí nǹkan kankan àmọ̀ sèmi mi ókè eléyìí tó olóṣèmí mi òní fún ọ láǹfààní kó orí mi ìṣèmọ́ láyé ńkọ́ torí ọ̀dọ̀ wàwà ìkánjú èsè nǹkan tí ó yìí máa jẹ́ kéèyàn ba nǹkan ara rẹ̀ jẹ́ ni ìfarabalẹ̀ dọ́wọ́ wa o Allah ni mò ń lọ sí ànábì tó rán sí mi ní sọ fún mi yìí tó bá ti gbé sọ láti dúró ń gbọ́dọ̀ sáré o ìrìn náà ní kí n máa rìn bọ̀ kí n sì máa rìn pẹ̀lú ìfarabalẹ̀ ní tí mo bá bá lẹ́yìn ìmáàmù kí n ṣe ní tó bá bọ́ mọ́ mi lọ́wọ́ kí n pè é èmi gbọ́ mo sì pinnu pé ń tẹ̀lé wọn náà ṣẹ̀ṣà ń tọ́ ọba fẹ́ sí àìgbọ́ òsì má àìmá ti bù ṣe o ẹni tó gbọ́ tó kọ̀ láti gbà wọ́n dájú pọ̀ ní òròjọ́ tó bá ti jọ́gbìn dàlùkìyàmù a máa sáré wọ sọ́láàtì kò sínú tó lù wá fẹ́ fún wa ká máa bọ̀ pẹ̀lú ìfarabalẹ̀ òun náà ní tó lù là kalẹ̀ fún wa olú kó sọ alọ́kan nínú ẹni tí ó gbọ́ tí ó sì máa tẹ̀lé ní bá fi kọ́ ọ olúwa kó ṣe àwọn nǹkan tá à ń wí àti tá à ń gbọ́ ní àwíjàrere fún wa láyé ń bí àti lọ́la gbẹ̀ndàlùkìyàm kọ́mọ̀sí ní balẹ̀jọ aburú fáwa kọ́dà kún kọ́ ṣàánú wa kó ṣe wá lọ́mọ àlìjánà iṣẹ́ tá a ṣe tá a fi rí wọ̀ kó ṣe ní rọrùn fún wa eléyìí tá a ṣe tá a fi ní ṣe kòǹgẹ́ àti rálìjánà wọ̀ olúwa má fi ṣàdánwò fún wa subhanakallahumma wa bihamdik.

ọbẹ̀ ṣe solatul janaza wọ́n ti wá parí ká tó parí àlùwàlà wọ́n ti parí ká tó dé tí wọ́n bá ti gbókùkù ńlẹ̀ ẹ̀yin náà ṣe tì í wọ́n bá ti gbókùkù ńlẹ̀ ẹ̀ lè láǹfààní àti sẹ́mà àyàfi tẹ́ẹ̀bà ṣe sára wọn gbára sàárè wọn. Naam. Wa alaikum salaam. 喝水方面，第一，空军呃，组合通过国家通过帮你看看，你那个，你那个是。لأن يبقى تكبيرة الإحرام أتى ترى لدين تبارك تبارك تسي تكبيرة الإحرام ẹ sì bá ìmáàmù ní rúkú ọ eléyìí náà ti tó láti sọ pé báraka ṣùgbọ́n nǹkan tẹ́yìn ọkọ̀ kíyèsí ni pé ńgbà tẹ́ bá ìmáàmù ní rúkú ọ ẹjọ́ dájú pé ẹsẹ̀ Allahu Akbar méjì alákọ̀ọ́kọ́ takbiratul ihram ẹlẹ́ẹ̀kejì takbiratul rúkú ọ Allahu Akbar ti rúkú ọ tó bá jẹ́ pé ọ̀kan lẹ́rí ṣe ẹjọ́ dájú pé orí ìdúró lẹ ti ṣe kọ́ jẹ́ takbiratul ihram ẹ wá lọ rúkú láìsí allahu akbar kò pé kí sọlá ti yan bàjẹ́ bó tilẹ̀ jẹ́ pé ń tẹ̀sí ọ̀dà náà. Aleykum salaam. Àwọn ọmọ àti ilé ìwádìí àwọn ẹni pé

láṣẹ àwọn ẹni tí wọ́n ní àwọn àkídà burúkú bíi ahmadiyya wọn kì í sábà tètè ṣàfihàn sáwọn èèyàn pé irú àkídà táwọn nínú táwọn yóò fi máa kà àwọn kó mùsùlùmí ẹgbẹ́ àwọn so ṣùgbọ́n tẹ́gbẹ́ bá rẹgbẹ́ tẹ́gbẹ́ rẹgbẹ́ láì jẹ́ pé atẹ́gùn fẹ́ àṣírí wọn tù tòtásìrí bá ti tú gbogbo ń tẹ́ bá fi lọ́ọ́ lórúkọ pé ẹ rò pé mùsùlùmí ni tẹ́lẹ̀ ẹ withdraw àwọn nǹkan yẹn kúrò lọ́dọ̀ rẹ̀ títí tí ó fi dá yín lójú kó di mùsùlùmí òdodo ẹni tó bá ní àkídàrú tahamadíyà yẹn wọn kì í ṣe mùsùlùmí nítorí pé wọn tako Allah wọn tún tako anabi Muhammad sallallahu alayhi wa alayhi wa tó ti pẹ́ làwọn mùsùlùmí àgbáńláyé náà ti jókòó ní Mẹ́kà tí wọ́n ti ṣàfihàn pé ahmadiyya àwọn ẹsẹ mùsùlùmí àwọn náà ní qadiyaniyya àwọn náà ní ahmadiyya naam. lẹ́yìn náà islam kò bùkátà kíkọ́ wà pẹ̀lú jama kan ẹgbẹ́ kan kó tó ṣe islam torí tó bá ti wà pẹ̀lú jama kan ẹgbẹ́ kan níta máa sọ ń pa rẹ̀ náà yọ sẹ́ lórí ẹ̀ tí wọ́n ní ah, gbogbo àkídà àwọn tí ọ̀daràn kò sí lọ́dọ̀ tiẹ̀ but you are still ahmadi ajẹ́pẹ́ ní tí wọ́n bá wí ń pa wọn náà bọ̀ tòbí kan sọ pé àkídà burúkú tí wọ́n sọ pé àlọ́dọ̀ tẹ̀bílík wọ̀ gbàgbọ́ ò tí ẹ̀ gbọ́ rí o sì ní tẹ̀bílík náà sáni ọ gbogbo tó bá sọ pa tẹ̀bílík adé ọ̀mà rí ni tó yóò jókòó lára rẹ̀ dáram nítorí pé ọ̀kọ́ láti fi wọn lẹ̀ ẹlẹ́yìn ìjà bó ṣe jẹ́ tó bá sì pé alùsùn náà ni wọ́n aburú wọn sọ ń alùsùn náà wọ́n sọ yọ ọmọ olórí sọ ẹni tó máa bí dáa kó sọ aburú ń pa súnà nàbì náà sallallahu alaihi wasallam. èèyàn lẹ́rù pé fọ́ọ̀mù ìrètí báyà ni pé kò ní ìdíkẹ́ ẹsẹ̀ ṣe máa ṣe bí ẹ̀kọ́. jẹ́ bó ti jẹ́ fardun ala sabil al-kifaya síbẹ̀síbẹ̀ tí bá ti gbókun lẹ̀ ọmọ aládàá tó gbà ní qirat mithlul jabal al anábì ló tó bí àpáta ńlá àdéhìí kan pé bí òkè Uhud Uhud yẹn máa ṣeré ìwọn àfiláda ńlẹ torí pé fardu kìfáyà fardu kìfáyà náà ní sẹmi rondo tí wọn bá ti wá ṣe ó kó fardu kìfáyà kó kó adúrú mùsùlùmí yòókù tí ó ṣe ń kọ ọjà bó ṣe jẹ. Entonces, allí se lugar por la tó bá ti jọ máa tó ṣe pé yọ sá wá rí tán gbá bọ́ọ̀lù yọ lọ bá bọ́ọ̀lù tó ẹ tí ì níjàmá tó àwọn ẹni tí wọ́n dá sọ láti mà nìkan pẹ̀lú àgbàlagbà àwọn ni àpè wọn ṣe jàmá àwọn tí ọ̀dá sọ láti mà tó tún lè má pé ah, mo ní kó sún òsún orí tó ń gbá mi sẹ́wọ̀n pé àwọn ti ń ṣeré tiwọn nù so àwọn eléyìí nǹkan lẹ́tọ̀ pẹ̀lú wọn tẹ́rù pẹ́ ṣe jàmá o àmọ́ ńgbà táwọn èèyàn bá wá mọ́ṣáláṣí à lẹ́yìn yorùbá yìí lágbá àwọn àgbàlagbà wá mọ́ṣáláṣí àwọn ọmọ rondo rondo la sáà lè wá àní lè wá bí àwọn fẹ́ káwọn náà mẹ́sì àwọn fẹ́ káwọn náà má sẹ̀sì àwọn fẹ́ káwọn náà má gbẹ́yìn bí ẹ̀sì àwọn náà lẹ́kọ̀ọ́ àìsèré o sọláàtì la fẹ́ ṣe o ṣe ẹ tábà dáadáa ṣe ṣàlùwàlá dáadáa ṣùgbọ́n mọ́lọ́dé kó àwọn àbí òye tó gọ̀sálù alákòsí kan náà látúnjọ́ ń pa ń ṣe sọ̀lá ẹ lọ tábà dáadáa kẹ sàlù alákẹwà ádùúdẹ̀yìn tó ẹjọ́ sí pẹ̀lú wọn torí pé àwọn náà ni ẹyin wọn padà dàpọ̀